tí a fẹ́ bára wa sọ òun náà ni ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí àwọn èèyàn ta máa ń so mọ́ra tàbí ta máa ń so kọ́lé àbí ta máa ń fi kọ́ mọ́tò ní oríṣiríṣi àwọn nǹkan bíi pàró àbí ìwo màálùú àbí ojú kòkò gbogbo àwọn nǹkan báyìí òun la fẹ́ bára wa sọ. àkọ́kọ́ kéèyàn máa so nǹkan mọ́ra bí òwú ni ó wé papọ̀ mọ́ nǹkan kan ni àbí orí màálùú ni àbí àwọn ojú kòkò ni àbí àwọn bàtà tó ti pẹ́ẹ́ àbí bí Alonso àbí bí táyà mọ́tò àwọn àkísà kan àbí àwọn ìwé kan tó ti kọ àwọn tó ti ya àwọn nǹkan síbẹ̀ oríṣiríṣi nǹkan tó ń yà síbẹ̀ àbí bí ẹ ẹ kìnìún ni àbí gbogbo àwọn oríṣiríṣi nǹkan àbí ẹsẹ̀ ẹṣin ẹsẹ̀ nǹkan ọ̀gùn gbogbo àwọn nǹkan báyìí àbí gbogbo àwọn àkísà àbí gbogbo àwọn nǹkan tí yẹn ṣáà máa ń so papọ̀ máa fòwú so papọ̀ téèyàn ń ṣe kíni téèyàn máa ń so kọ́lé àbí èèyàn ń so kọ́ ara mọ́tò àbí èèyàn ń so mọ́ ara ọmọ gbogbo àwọn nǹkan báyìí báyìí pátá tí ò dáa ni níta gbọ́dọ̀ jìnnà sí ni ẹbọ ó wà níbi gbogbo níta ń sọ yìí ẹbọ wà níbẹ̀ à ń láti ṣe kíni à ń láti gbèjù sílẹ̀ lóríṣiríṣi ìran lóríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà ṣe àwọn nǹkan wọ̀nyí tó máa sún mọ́ra mọ́tò tó máa sún mọ́ra ilé tó máa dì mọ́ra tó máa ládìí ọkàn pé kíní yẹn ìṣọ́ ni nǹkan kan lóríṣiríṣi lóríṣiríṣi táwọn èèyàn ń káràmásìkì pé ntẹ́ ń ṣe yìí ẹbọ ni ẹbọ ńlá ni kódà ẹlòmíì tó bá bí léèrè pé ǹjẹ́ ó ti ẹ̀mọ́ tán ń pè lẹ́bọ àbí tó bá bí ẹlòmíì léèrè pé ǹjẹ́ ẹlẹ́bọ ni a ní irọ́ òun ṣẹlẹ́bọ ṣùgbọ́n àwọn nǹkan tó ti ń gbé sára tó ń so yìí ṣé o mọ̀ pé tó ń so mọ́ra mọ́tò yìí ṣé o mọ̀ pé àbí àwọn orí màálùú àbí ojú ìkòkò gbogbo àwọn ìlẹ̀kẹ̀ tó ń so papọ̀ tẹ́ ń gbà pé bí ó máa ṣọ́ yín gbogbo ẹ̀ ṣé o mọ̀ pé o ti ń wọnú ẹbọ ṣá pẹ̀lú gbogbo àwọn nǹkan wọn tó ń ṣe so fúndì eléyìí oríṣiríṣi àwọn nǹkan tá a wíwà yìí pátápátá èyí tó jẹ́ ẹbọ kékeré wà ń bẹ èyí tó jẹ́ o ti dẹbọ ńlá wà ń bẹ èyí tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ó ti wà ń látara àwọn nǹkan tá à ń wí à á wà ṣàlàyé ẹ̀ fúnra wa nísìn gbogbo àwọn nǹkan tá a wí wọ̀nyí lóríṣiríṣi àwọn nǹkan téèyàn ń so kọ́ra àbí téèyàn ń so mọ́lé àbí téèyàn ń so mọ́ ara mọ́tò a gbọ́dọ̀ máa ṣe ìkọ̀kan bẹ̀ pátápátá a gbọ́dọ̀ máa ṣe nǹkan kan bẹ̀ ààyò kankan lẹ̀ ò fẹ́ so mọ́ nǹkan ọ̀gùn ni àbò fẹ́ so mọ́ ara àwọn ọmọ ẹni a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ ṣe nǹkan kan bẹ̀ pátápátá tó bá ti fi lè mú ẹ ní àdìẹ́ ọkàn tó bá ti fi lè mú ẹ pé tó bá ti fi lè ní àdìẹ kàn pé kíní yẹn gangan òun gangan ló fẹ́ ṣú ẹ òun ló fẹ́ ṣe nǹkan tó ń fẹ́ òun ló fẹ́ dáàbò bò ẹ tó ní àdìẹ kàn pé kíní yẹn gangan ni bóun ló máa ti aburú dànù fún ẹ àbóun ló máa mú àǹfààní wá bẹ́ẹ̀ eléyìí ẹbọ ńlá ni ẹbọ ńlá ni ti kúrò ní Islam tó bá ti ní àdìẹ kàn ṣùgbọ́n tó bá yẹ pé ọládìẹ kàn pé ẹ òkùnfà lásán ló máa jẹ́ fún mi tó bá ti wà lára mi báyìí ó máa jókùnfà lásán ni tí ẹ pé kò fi ní jẹ́ kí aburú ṣe mi tí má ti sómọ́ra àbí tí má ti sómọ́ mọ́tò kò ní jẹ́ kí mọ́tò mi ní accident eléyìí ó ti di ẹbọ kékeré ẹnikẹ́ni tó bá wá jẹ́ pé kò mọ̀ kò ní mọ̀ ó kàn sókè níyẹn mọ́ra ni kò kò mọ nǹkan kan pẹ̀ á kọ́ ni gẹ́gẹ́ bó ṣe wá nu àdìsí Imran á lẹ́kọ̀ọ́ ni pé nǹkan báyìí ò wọ́n ń ṣe nǹkan báyìí wọ́n ń ṣe ṣùgbọ́n ẹlòmíì á so mọ́ra á ní òun kàn so mọ́ra ni pé òun ládìẹ kankan kan sí o òun ládìẹ kankan sí o pé òun ládìẹ kankan sí ìyẹn á sọ fún ẹni bẹ́ẹ̀ pé n tó ń ṣe yẹn tòun ti bó o ṣe ní àdìẹ ọkàn tó ń so òwú mọ́ra tó ń ṣe gbogbo ẹ̀yẹn o ti dá ìyá ńlá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ló ti dá torí pé kí ni òun kọ́ṣe àwọn ẹlẹ́bọ ni ó dẹ̀ tún ṣílẹ̀kùnlẹ̀ fún aburú òun ṣílẹ̀kùnlẹ̀ fún aburú so fún di eléyìí èyí owó kò lè jẹ́ ní àwòrán náà àwọn àwòrán téèyàn fi ń so nǹkan mọ́ra àbí so kọ́lé àbí so kọ̀ọ̀kan ọ̀gùn báyápátá gbogbo ẹ̀ báyápátá gbogbo ẹ̀ báyápátá kí ni kò dáa agbọ́dọ̀ gbòjò sílẹ̀ èyí tó jẹ́ bọ́ wà ń tó bá ti fi lè jẹ́ tó yàtọ̀ sí Quran tó bá ti fi lè jẹ́ nǹkan tó yàtọ̀ sí Quran ẹbọ ni ṣùgbọ́n tó bá fi jẹ́ pé n tó ń so kọ́ yẹn bí aya Kùránì kan lẹ kọ sínú ìwé ló wá so kọ́ eléyìí èèwọ̀ ni a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ṣe kíni a ṣe téèyàn bá fẹ́ gun nǹkan ọ̀gùn ó fẹ́ wọ mọ́tò ni àwọn àdúrà téèyàn ń ṣe téèyàn bá fẹ́ gun nǹkan ọ̀gùn ó wà lóríṣiríṣi àwọn àdúrà yìí ni àṣekíni la fẹ́ ká máa ṣe kò ń ṣe pé kó wá lọ kọ kó máa lọ kọ aya Kùránì àbí kó máa lọ kọ àwọn kíní kó wá so kó wá wé kó wá lọ só mọ́ mọ́tò àbí kó wá lọ só mọ́ ara ọmọ àbí nǹkan kan báyẹn gbogbo àwọn nǹkan tá a wí wọ̀nyí a gbọ́dọ̀ jìnnà sí èèwọ̀ ni ẹlòmíì á lóun fi kòránì sínú mọ́tò kòrán á fi sínú mọ́tò sọ kí mọ́tò yẹn má ba l'accident àábí léèrè pé kòrán tó ń fi sínú mọ́tò yìí ṣé ó gbọ́ pé àwọn ànábì àbí àwọn sàábí wọ́n ṣe irun tó ń ṣe ni kò sí kankan nu wọn tó so kòránì àbí tó gbé kòránì sí kíni sórí pé à ń gbé sórí mọ́tò ò ní gbé kòránì sórí mọ́tò because mélòó mélòó mọ́tò tán gbé kòránì sí tẹ́lẹ̀ pé n tó ṣẹlẹ̀ kíni ó ṣẹlẹ̀ so fún di eléyìí a gbọ́dọ̀ so nǹkan kan pé kò wá gbé mọ́ kùránì sórí mọ́tò hmm, irọ́ àdúrà ìrìn àjò ló máa ṣe kí ni ló máa ṣe òun ní sọ pé o gbé kùránì sínú mọ́tò wípé ọlọ́run sọ àlùkùránì kalẹ̀ torí pé kalẹ̀ máa gbé sínú mọ́tò kó lè máa dáàbò bo ara o ọlọ́run ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì á so kùránì àbí àwọn àyà kùránì á so alóhùn so mọ́ ara mọ́ ara ọmọ òun àbí nǹkan kan eléyìí bíi pé yàn ń tàbùkù àlùkùránì ni bíi pé yàn ń tàbùkù ẹ̀ ni bìkọ́sọ́ ọmọ tó súnmọ́ lára yẹn ń sìn ó ṣeéṣe kó tọ̀ àbí kó lọ tọ́ílẹ̀tì kankan báyẹn àbùkù kíkí kó lọ kíkí tọ̀ yẹn lọ yí àlùkùránì àbùkù ńlá ni fún di eléyìí a gbọ́dọ̀ jìnnà sí sísọ nǹkan mọ́ra so lákòótán àwọn nǹkan tá a sọ yìí ká sọ ní ṣókí òun ni pé gbogbo onírànràn téèyàn ń so mọ́ra so mọ́ lé so mọ́ mọ́tò so mọ́ ọmọ so mọ́ kinní kan gbogbo ẹ̀ apáta agbọ́dọ̀ ṣe kinní agbọ́dọ̀ jìnnà sí n tó fẹ́ so yẹn tó bá fi jẹ́ pé kò ń ṣe ní alukur'an tó fẹ́ pé nǹkan míì ní bí orí màálùú àbí ojú kòkò ojú gbogbo àwọn nǹkan báyẹn eléyìí ẹbọ ni tó bá yẹ pé olájẹ ìrọ́kì ní ẹ̀rọ gangan ló fẹ́ ṣe nǹkan tó tó máa dáàbò bo ẹ ló máa ṣe ẹbọ ńlá nìyẹn ṣùgbọ́n tó bá yẹ pé ó kàn gbà pé ó kùnfà lásán ni ẹbọ kékeré lélẹ́yìí tó wáyé pé n tó so mọ́ra yẹn inú alukoran ló ti mú bí o lọ mú àyà kan nu koran àbí nǹkan kan lọ sùn tàbí inú alukoran lẹ́yà fi ṣe eléyìí èèwọ̀ ni tó pé ti wọ inú tánà bí kọ àwọn sálàfù náà àwọn aṣíwájú wa nú ẹ̀sìn wọ́n ṣe kí ni wọ́n kórìíra ẹ̀ tọ́mọ́lẹ̀ ti kórìíra ẹ̀ ó ti dè wọ̀ nìyẹn ní wọn ní Ibn Mas'ud tí wọ́n bá yọnu sí òun náà wà lára àwọn tó ṣe kí ni tán kórìíra ẹ̀ tó fún díẹ̀ léyìí Al-Qur'an máa ṣe kí ni à ń so mọ́ra káwọn sọpá àfi wáṣọ bákan náà bíi pé èèyàn ti ń tàbùkù al ni because o lè ilé ìgbọ̀nsẹ̀ kò má mọ̀ pé o ti Quran dẹ̀ wà lára ẹ̀ so fún délé ẹni tó bá yẹ pé òun tiẹ̀ kò mọ̀ kò ní mọ̀ nípa tó ń ṣe èèyàn akọ ní mímọ̀ ni pé nǹkan báyìí èèyàn ń so mọ́ra èèyàn ń ṣe kíni èèyàn ń so mọ́ra ẹni tó bá sọ pé yẹn òun kàn so mọ́ra ni òun lájẹ kankan kan sí òun lájẹ kankan sí èèyàn á sọ fún pé ẹ̀ṣẹ̀ ńlá ìyá ńlá ẹ̀ṣẹ̀ ńlá ló ti ṣe kíni ló ti dá yẹn tó pé kíni òun kọ́ ṣe àwọn ẹlẹ́bọ ó tó ṣílẹ̀kùn aburú kalẹ̀